الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه فالسلام عليكم ورحمة الله وبركاته أدعى قفوا الله وبا أسكسك فنبي محمد صلى الله عليه وسلم ìkẹ́ àti ìgẹ̀ kọ́ lọ́ọ́ bá àwọn ará ilé rẹ̀ àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó bá fi ṣe ẹ̀kọ́ ṣe tí ó fi di ọjọ́ ẹ̀san a tún máa tẹ̀síwájú lówùúrọ̀ yìí pẹ̀lú àánú ọlọ́run ọba níbi àkọlé mìíràn tá a pè ní àlẹ́ àtẹ̀ àwọn nǹkan tí ẹnu jẹ táwọn ọmọ èdè ènìyàn máa ń jẹ alẹ́ àtòyìnmọ́tú jámù tọ́ám mú tá ń pè ní àtòyìnmọ́ fún oúnjẹ wàyí ya kúlò òun náà ni ohun tí ọmọ èdè ènìyàn máa ń jẹ ọ̀yọ̀tàgọ́ dàbí hì àkọwá ti wọ̀gẹ̀ ríhà tó yẹ pé ìṣe máa fi ń ṣe máa fi jẹ òun náà ni pé anẹ́ha halal ẹ̀tọ́ ni o ẹ̀yin èèyàn mi oúnjẹ ní jíjẹ ọlọ́run bá tú wa lẹ̀ ó ṣe lẹ́tọ̀ fún wa ká jẹ illa ma warada nasubi tahrimihi àfi tí islam gbé wá tí ẹ̀rí gbé wá tí kùránì gbé wá tádìsì ànábì gbé wá pé eléyìí ẹ jìnà séyìí eléyìí ẹ jìnà séléyìí bí kọ́ gbogbo wọn bá ti rí tí wọ́n máa ń jẹ jíjẹ ni tí tá a fi padà rí ọ̀rọ̀ látọ̀dọ̀ inú alukur'an táì padà rí ọ̀rọ̀ láti inú hadisa nabi muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n sọ pé ká má jẹ ẹ́ ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n ń ṣe jáde fún wa lónìí táwọn èèyàn sọ pé ẹ má jẹ bíi pepsi wọ́n ni a máa mú bíi coca-cola wọ́n ní a máa mú wọ́n kó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ sí lábẹ́ eléyìí ọ̀kan tó bá jẹ́ mùsùlùmí tó mọ ohun tí ń ṣe ọlọ́run bá tú sílẹ̀ nípa pé kó kó mu àti gbogbo àwọn nǹkan míì tó yẹ kí wọ́n ṣe jáde lónìí jíjẹ tí tí ó fi padà rìn sí wa pé a ohun tí òkú gbọdọ̀ jẹ́ ká jẹ́ ní lódodo yàtọ̀ sí àwọn àwáwí èyí táwọn èèyàn ń wí láwùjọ ọlọ́run bá sọ fún wa inú sọ́tùbà kọ́ra ní àyà one sixty eight pé yá ayọ́ nas mo pé ẹ̀yin èèyàn kúlù mimma fil ardi halalan tayyiba ẹ máa jẹ gbogbo ohun tó bá wà ní lórí ilẹ̀ èyí tó jẹ́ tọ̀ tó sì mọ́ bákan náà ọlọ́run bá sọ fún wa nínú àyà míì nínú suratul an'am ní àyà 145 ọlọ́run bá ní pé kúl la ajidu fima uhiya ilayya muharrama sórí ànábì sọ fún wọn pé èmi ò tí ì rí o nínú tó yẹ pé wọ́n fi ránṣẹ́ sí mi o tọ́wọ́ ajé wọ̀ aláàtọ́ èmi yẹ̀tọ̀ amòhò tó yẹ pé oúnjẹ ní ọ̀wá jẹ tó sì yẹ kí n jẹ illa an yakuna mayta àfi tó bá jókòó ń bete àwòdá mọ́mọ́ sóhà tàbí ẹ̀jẹ̀ èyí tó sàn lọ́rùn ìran rẹ̀ tá a pa tó ṣẹ̀dá lẹ̀ aula mọ̀kìnzẹ̀ tàbí ẹran ẹlẹ́dẹ̀ fàyínà oríjì àwọn ilé ẹlẹ́gbẹ́ àwòfíṣkọ̀ òhìlà lè rẹ̀ rìlà ìbẹ̀ tàbí ohun tí wọ́n bá pa tó jẹ́ pé wọn ò dákọ̀ ọlọ́run ọba sí bákan ọlọ́run bá sọ fún wa nù áyà mi nínú sọ́ọ́tìlà náà bákan náà ní áyà one nineteen ọlọ́run bá gbé wọ́n mọ́ làkún aláta kòlùmí mọ̀ọ́dúnkọ̀ lọ́ọ̀yà rẹ̀ gbọ́dọ̀ jẹ́ gbogbo ẹran tó bá yẹ pé wọn ọba ti dá akọ ọlọ́wọ́n ọba sí ọ̀kọ̀dì fásọlá lákòmọ̀ àdọ́mà àlẹ́yìnkòm èmi ọlọ́wọ́n ọba mo ti ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ kí ló dé tẹ̀ ní jẹrin tí wọ́n bá dá akọ ọlọ́wọ́n ọba sí ṣebí mi ọlọ́wọ́n ọba ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo àwọn ẹran tó jẹ́ èèwọ̀ fún yín ìlà mọ̀tò ìtumọ̀ ilé yìí àfi tó wáyé pé ìfúnpẹ̀pẹ̀ ló bá yín lọ bẹ̀ lókùn ẹ̀yin èèyàn mi ẹjá lọ́mọ pé gbogbo àwọn jíjẹ múmu èyí tí ipá lónìí ẹ̀rí nínú kó ṣe pé ẹ̀rí ló gbé wá nípa àpọ́sẹ̀tọ́ tàbí kí ẹ̀rí ọ dákẹ́lẹ̀ lórí ìyẹn pé ká má rẹ̀ kankan tá ń sọ pé ọ̀sẹ̀tọ́ àbí ọ̀sẹ̀tọ́ àwọn kọ̀ǹdíṣàn méjèèjì iná ẹ̀ láàfin mọ̀ torí pé lẹ́hánẹ̀hó àlẹ́sì òun ni ìpìlẹ̀ jíjẹ iná ìpìlẹ̀ kájẹun ìpìlẹ̀ rẹ̀ ni pé ọ̀sẹ̀tọ́ wọn ò nǹkan kan léèwọ̀ fún pé a má jẹ àfihàn tí ọlọ́run bọba lè kí ọlá gẹ́gẹ́ bá ṣe léwọ̀ nù tíra rẹ̀ gẹ́gẹ́ bá sọ síwájú tàbí lórí ahọ́n ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́lọ́run bá sọ náà yà ní nínú suratu Yunus ọlọ́run bá ní pé kó rí ànẹ́bí sọ fún pé àrọ̀ àìtóm ẹ̀ wá rí ni ma anzalallahu lakum min rizq wọ́n tí mo sọ kalẹ̀ fún inú àrísìkì faja'altum minhu haraman tọ́wájẹ́ pé inú rẹ̀ ẹ̀ ń sọ̀dẹ̀tọ́ wa halala inú kó ìrìn àdébì sọ fún ọ Allahu adina lakum sọ́lọ́run bá lọ́yọ̀ ǹdá bẹ́ẹ̀ fún yín ni àmọ́ alọ́lọ́hì tẹ̀fùtàrò àbẹ́ ilẹ̀ ń dáadáa pa ọmọ ọlọ́run ọba látara bẹ́ẹ̀ ló fi wá jẹ́ pé ìpìlẹ̀ tí ó jẹ́ ká máa mọ èwo ló jẹ́tọ́ níbi èyí tó jẹ́ èwo ló níbi èyí tó jẹ́tọ́ níbi jíjẹ àbí ibi mímu òun ìpìlẹ̀ rẹ̀ òun náà ní tẹ̀mí yìí sì tọ́ yìí bẹ́ẹ̀ bí òun ni jíjẹ ohun tí ọba mọ́ òun lòun fẹ́ jẹ ká jìnà sí nínú àwọn nǹkan tá ń jẹ ọlọ́run bá ní pé wọ̀nyí ló láhùn tọ̀yìbàt gbogbo nǹkan tó mọ́ pátá láti lẹ́tọ̀ fún yín jíjẹ o wọ̀nyí ó hàrí mọ́ àlẹ́ yìí mo lọ́kọ̀ báyìí láti ṣe gbogbo àwọn ìdọ̀tí àwọn ìbàjẹ́ àṣẹ ilé wọ̀ fún yín ní sọ́tò làárọ̀ láyà one fifty seven nínú sọ́tò làáfàá láyà tàbí sẹ́wọ̀n ọlọ́run bá ti sọ báyìí pé ìyẹ̀mí ń zọ̀lọ́ olè kọ̀ bí ìsẹ̀mí ni tọ́ yìí bẹ́ ọlọ́run bá fẹ́ ṣe òpin ìyàtọ̀ láàrin ohun tí ò da nínú ohun tó da ni òun yẹ jẹ́ olè kọ̀ bí ìsá báwọn dọ̀ wà láì báwọn ó sì lè bá ọkọ àwọn ohun tí ò da ó sọ́dọ̀ ara wọn eléyìí ló jẹ́ ká mọ̀ nípa pé àwọn nǹkan tó da ọ̀pọ̀ fún wa jàrá bákan náà àwọn nǹkan tí ò da ọlọ́run fẹ́ yọ ọkọ tàbí làákàyè wa tàbí ohun tó yẹ pé yọ ba oríkèéríkèé ara wa jẹ́ ọlọ́mùbá fi ní ká jìnà sí i nípa àwọn kẹtẹ lọ́hùn àtànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bá ní pé ká jìnà sí alẹ́ àtúyìmọ́tò alimuharamọ́tò bẹ̀ nọ́ọ̀sì àwọn oúnjẹ kan bẹ tó ṣe pé wọ́n ṣe é léwọ̀ fún wa pẹ̀lú ẹ̀rí láti inú tíra ọlọ́run ọba sọ alẹ́mọ́ ìta gbogbo ẹni tó bá ti jókòó bètè wọ́n ṣe é léwọ̀ fún wa ọlọ́run lọ́kẹ́ di sí ibẹ̀ pé hurrimat alaykumul maytatu hurrimat alaykumul maytatu àṣírí wọ̀ fún yín gbogbo ẹ̀rìn tó bá ti jẹ mọ́ ẹ̀rìn òkú ń bété àṣírí wọ̀ fún yín àwọn ẹ̀rìn wá ní àwọn ẹ̀rìn òkú ń bété ọlọ́run bá dákọ rẹ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ bákan náà ọlọ́run bá sọ pé wọ̀ dáàmù ẹ̀jẹ̀ èyí tó sàn ẹlẹ̀ lọ́rùn ẹ̀rìn èyí tí àwọn ìyá máa ń pè ní panudé táwọn bàbá máa ń pè ní panudé èèwọ̀ ni o a gbọ́dọ̀ jẹ́ o ẹ̀yin ìyá mi èèwọ̀ ni o a gbọ́dọ̀ jẹ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ọ̀pọ̀lọpọ̀ àìsàn kún bẹ́ẹ̀ lọ́lọ́run bá ọba àlékiọlá ló fi ní ká jìnà sí wọ̀lá mọ́lẹ̀ khinzir àtẹ̀rìn ẹlẹ́dẹ̀ gbogbo ọ̀rìn ẹlẹ́dẹ̀ pátá àgíríkì ni tiwantiwa ni o wọ̀mọ́ òhìlẹ̀ lè wẹ́rẹ́ láhìbẹ́ èyí tó yẹ pé wọn ò bẹ̀rẹ̀ tí pa ló kọ ọlọ́run èèwọ̀ ní àgbọ̀dọ̀ jẹ́ wàlìmọ̀nì kọ́nìkọ̀tù kí là ń pè ní àlìmọ̀nì kọ́nìkọ̀tù àwọn olùmọ̀ ní pé wọ́n wà lẹ́yàwánu lẹ́dí yàkùnùkù fọyẹ̀mọ̀tù òun náà ní gbogbo ẹran èyí tó bá ṣe pé wọ́n fún lọ́rùn pa wọ́n fún lọ́rùn tó fi kú ọlọ́run bá ní pé àgbọ̀dọ̀ jẹ́ ó kúkú kú ògùn gbèdéni wọ́límọ̀ òkú dátù àti ẹni tá ń pè ní àlìmọ̀ òkú dátù àwọn olùmọ̀ sọ pé wà lẹ́yàwánù lẹ́dí yẹ́dùrùbù bí aṣọ àwọn yóò dùrọ̀bù bí aṣọ àwọn ẹ̀hùwàhá fẹ̀yẹ̀mọ̀t gbogbo ẹran ẹ̀ yòówù tó bá jẹ́ pé wọ́n lù ú pẹ̀lú ọ̀pá wọ́n figi lù ú wọ́n fi kùmọ̀ lù ú wọ́n gbókúta lé lórí gbì ló fi kú àgbọ̀dọ̀ jẹ́ bákan wọ́lùmọ̀tàrọ̀ díyà tù kí là ń pè ní àlùmọ̀tàrọ̀ díyà wọ́n wọlé hẹ̀wánu lẹ́dí tàrọ̀ dà áì sákọ̀tọ̀ mi màkàní àálí famat gbogbo ẹran yòówù tó yẹ pé ọ jábọ́ látòkè tó ga látòrí ibi tó ga ó sì kú bí ẹran iléyà tó ń gbé wálé nínú mọ́tò tírélà tàbá jábọ́ lẹ́ gbí ó sì kú tàbí látòrí òkè lọ́ba jábọ́ ó sì kú. wọ́n nẹ́ ìhàtù bákan náà ẹran tó ṣe pé nàtọ́hàrún ààrọ̀ ẹran ẹgbẹ́ rẹ̀ kàn án fàmọ́ta nẹ̀tí ìjẹtọ̀dàlẹ̀ látara kíkàn báyìí tó fi kú yẹn pé ọkàn pa àgbọ̀dọ̀ jẹ́ bákan náà akala sábà àti gbogbo ẹran tó bá yẹ pé abìjà ẹgbẹ́ rẹ̀ abìjà ó bù tó fi padà kú tàbọ̀ dá a lọ́gbẹ́ lórí ẹran yìí látara pé ẹranko àbìjà lọ́dù jẹ yìí ló fi padà kú yìí a gbọ́dọ̀ jẹ nínú Islam bákan náà tọ́wọ́ á jẹ́ pé irú ẹran yìí a bá jẹ́ nìkan tó ti pé a rí níbì kan àpadà wá dúbọ̀ ẹ̀ sọ̀rọ̀ àlẹ́lẹ́nu irú ẹran bẹ́ẹ̀ ó ti di ẹran tí ó jẹ́ ẹran tó ṣẹ̀tọ́ gbogbo àwọn táwí látara àyà yìí iná ẹ̀ ni a ti fi mọ̀ pé àwọn ẹran yìí a jẹ wọ́n illa ma dakaytum àfihì tó yẹ pé gbogbo àwọn ẹran yìí a bá rí dúbú lókùn tá a bá rí dúbú ó ṣètọ́ fún wa láti jẹ ẹran tó ṣe pé wọ́n fún lọ́rùn wọ́n fẹ́ kú ọlọ́run nípa ọ̀rọ̀ àrí dúbú tàbí ẹran tó yẹ pé wọ́n jù ní kùmọ̀ kó tó kú apàdà rí dúbú tàbí ẹran tó ṣe pé ó jábọ́ látorí òkè látorí ibi tó ga kó tó kú apàdà rí dúbú tàbí ẹran tí pé ẹranko ẹgbẹ́ rẹ̀ ẹran ẹgbẹ́ rẹ̀ rẹ̀ náà wọ́n kanra wọn kó tó kú àpàdà rí dú tàbí gbogbo ẹran èyí tó ṣe pé ẹranko abìjà òun ló bù jẹ kó tó kú àpàdà rí dúbú bẹ́ẹ̀ lọ́lọ́run bá sọ pé ilẹ̀ àmọ̀dà kẹjọ àfihàn tá a bá rí dúbú nínú wọn èyí a bá dúbú nínú wọn sọ ọ̀sẹ̀ tó fún wa bẹ́ẹ̀ ọmọ ọdún bí hàlẹ́ ànúṣbẹ̀ bákan náà gbogbo ẹran tí pé wọ́n bá pa lórí òfófó sà àgbọ̀dọ̀ jẹ́ àwọn ẹran yìí islam kọ̀ fún wa láti jẹ bákan náà ó wá so papọ̀ mọ́ ẹran tó jẹ́ òkú bété ẹran tó ṣe pé mọ̀ kó tẹ́ amínà ìbàhímọ́tì wàyí àhàyà ẹran tó ṣe pé ń bẹ láyé àwa gé nkankan lára rẹ̀ ń ta gé yẹn ìwọ̀ ni o ànábì muhammad sallallahu alaihi wasallam sọ pé mọ́ kó tẹ́ amínà ìbàhímọ́tì wàyí àhàyà tó ń fọ̀húwà máyìíta ìwọ̀n tí wọ́n bá gé lára ẹran tá a máa ń jẹ tọ́wá jẹ́ pé ẹran náà ń sì ń bẹ láyé ohun tá a gé lára rẹ̀ yẹn àgbọ̀dọ̀ jẹ́ yí adìẹ tá a mú adìẹ wa tá sì tu ìyẹ́ lára rẹ̀ tá sì jùúlẹ̀ irú ìyẹ́ adìẹ yìí àgbọ̀dọ̀ jẹ́ sẹ́nu wa èèwọ̀ ni bákan náà wá àwọn ẹran ẹ̀kú bète ta ní pé gbogbo àwọn ẹran yìí ọlọ́ọ̀kọ́ síbi ẹran tó kú ní gífà ni Islam ti ṣe é léwọ̀ fún wa ká jẹ́ àwọn nǹkan tó yẹ kó tó bá kú gífà tí Islam ṣe lẹ́tọ̀ fún wa ń bẹ̀ tó jẹ́ méjì asámùkù wà lè jàrọ̀ ẹja àti tata àwọn méjèèjì asòfin ó ṣe lẹ́tọ̀ fún wa afa abdullahi bin umar ló gbà wá ó ní pé òhìlà tìlánà òhìlà tìlánà ọmọ ìtàtà ọ̀dàmà wọ́n ṣe lẹ́tọ̀ fún wa ẹrin òkú mbètè méjì àtẹrin tó ṣe pé ọjẹ́lẹ́jẹ̀ méjì àmọ́ ẹlẹ́mọ ìtàtà ṣùgbọ́n ìtọ́jú ìrìn òkú mbètè méjì tá a fẹ́ lò wàlẹ̀ hóòtù wàlẹ̀ jàrọ̀ òun náà ní ẹja àti eh, tata méjèèjì ẹ̀tọ́ ni fún wa òkú mbètè wọn ààyè wọn ìtọ́nu fún wa láti jẹ bákan náà nínú ìmọ̀ haramat nínú àwọn ẹran tí wọ́n ti léwọ̀ fún wa ká má gbàgbé adamul masfur òun náà ni ẹ̀jẹ̀ ẹ̀bà ìsọ lẹ́ẹ̀kan torí gbọ́lọ́run bá sọ nínú ayé àtà sọ lẹ́ẹ̀kan yẹn yẹn nínú suratu maida àyà ẹlẹ́ẹ̀kẹta pé hurrimat alaykumul maytatu wad damu dáàmù yẹn ní làǹkì dáàmù lè mọ̀sọ́ làǹkì dáàmù lè mọ̀sọ́ èèwọ̀ ní fún wa àpèrè jẹ́ bẹ́ẹ̀ náà wá ní a gbọdọ jẹ́ nìkan tó yẹ pé wọ́n yọ jáde kó fún wa tó sì jẹ́ ẹ̀jẹ̀ àdìkẹ́bdú ọ̀tọ̀hà ẹ̀dọ̀ ẹ̀jẹ̀ ló ẹ̀jẹ̀ lòun náà rí ṣùgbọ́n wọ́n ṣe lẹ́tọ̀ fún wa àti yìí àwọn wọ́n méjì lórí wọn tó ń sọ pé ẹ̀jẹ̀ tó lára ẹran tó lọ́rùn rẹ̀ tó ṣe pé à ń ba lára ẹran tá a sè àwọn ẹ̀jẹ̀ kéékèèké yìí òun là àṣàrà àwọn olùmọ̀ sọ̀rọ̀ pé rárá o òun náà lè ẹ̀dọ̀fóró ẹ̀dọ̀fóró là ń pè ní tọ̀hán so ọ̀tọ̀ ní ẹ̀dọ̀ ọ̀tọ̀ ní ẹ̀dọ̀fóró tó ṣe pé ẹ̀dọ̀fóró yìí wọ́n fẹ́ jọ ẹ̀dọ̀ gẹ́gẹ́ àwọn méjèèjì wọ́n fẹ́ jọ ẹ̀jẹ̀ Islam ṣe ó tu wàhálẹ̀ lórí ẹ̀ pé a lè jẹ àwọn eléyìí ìjẹ̀lú fún wa bẹ́ẹ̀ náà wá ní ẹlẹ́ẹ̀kẹta alẹ́kẹ̀ńzẹ̀ ẹlẹ́dẹ̀ gbogbo òun ẹlẹ́dẹ̀ pátápátá ìtafakọlẹ̀ ìmá على أن lahma al-khinzir haram bi jami' ajza'ihi ó gba àwọn olùmọ̀ lọ́sùpánù pọ̀ pé ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ló jẹ́ fún wa gbogbo oríkèéríkèé ara rẹ̀ kò sì sáǹfààní kẹ̀kẹ́ ń bẹ̀ fún wa níbi jíjẹ rẹ̀ ara bó ti wulẹ̀ ọmọ kò sì sí atótónu kankan lọ́dọ̀ àwọn àfa lórí pípa lè ṣe kìí ṣe wà bí kìí ṣe gbogbo wọn ni wọ́n gbà pé èèwọ̀ ni kódà tọ̀rátọ̀rá ara rẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ara rẹ̀ èèwọ̀ ni o gbogbo ẹrẹ tí wọn bá ti dákọ ọlọ́run ọba sí èèwọ̀ ni tọrọ ọlọ́run ọba sọ pé wà máa òhìn lẹlẹ lórí ilẹ̀ èdè gbogbo wọn bá pa tí wọn wá dákọ ọlọ́run ọba sí èèwọ̀ ni o tó fi jẹ pé kọsẹ tọ láti jẹ ẹran èyí tí ìpọsẹ ẹsọdọ bá pa fún wa ẹni ọjẹ lẹbọ olóró oúnṣàngó ọlọ́ya eléégún tó bẹ jẹ fóun lọba pẹrin a gbọ́dọ̀ o abọnẹ tó bẹ jẹ fóun lọba pẹrin a gbọ́dọ̀ o ẹni tó ti kóònù islam tó bá kóònù lọba pẹrin a gbọ́dọ̀ o ṣùgbọ́n ẹran tí kiri yóò bá pa tàbí Yẹ̀húdí wọ́n sì lẹ́tọ̀ fún wa pé ká jẹ òun pẹ̀lú àáyà mi lórí eléyìí. lọ́wọ́ ìgbà tá a bá ti mọ̀ nípa pé ọ̀dà akọ ọlọ́run bá sí àbí ọ̀dà akọ ọlọ́run bá sí ṣùgbọ́n tá a béèrè lọ́wọ́ mọ̀ pé ọ̀dà akọ pé lórúkọ Jésù ló fi pa àgbọ̀dọ̀ jẹ́ o. bí ẹran tí mùsùlùmí náà bá pani tóun náà sọ pé lóòkọ Ibrahim Niyas lóòkọ Amada Tijani a ti gbọ báyìí ó ti dèrò fún wa kódà kó jẹ́ pé orúkọ tí ń jẹ́ Muhammadu lóòkọ rẹ lẹ́ni tó pẹ́ràn yẹn ṣùgbọ́n a gbọ́ tó sọ pé lóòkọ Ibrahim Niyas lóòkọ Amada Tijani lóòkọ Sehu a àgbọ̀dọ̀ jẹ́ ó ti dìbò fún wa bẹ́ẹ̀ náà ní tí kiri yóò ta bá rí tó wa tóun náà ni lórúkọ Jésù ta a gbọ́ báyìí àgbọ̀dọ̀ jẹ́ o ṣùgbọ́n láì gbọ́ ọlọ́run bá tú wàálẹ̀ ọlọ́run bá tún mọ wọ́n lè wí báyìí gbọ́ rin ọlọ́run bá ti tú wàálẹ̀ pé ká jẹ́ torí pé ọlọ́run bá sọ báyìí pé wọ̀tọ̀ àmọ́ lẹ́dí náà wútu lìkìtà bá èlò ìyàkùn oúnjẹ àwọn alólùkìtà ìtọ́nù fún yín àfáà blabna bá sọ pé oúnjẹ tọ́lọ́run bá ń sọ mẹ́rin pé tọ̀hámù hom òun náà ń dàgbà ihe hom òun náà ló ẹran tí wọ́n bá pa ọ̀ torí pé oúnjẹ tẹ́lẹ̀ àwọn ẹlẹ́bọ àlejò wọn bá ṣàṣàrò wọn bá ṣe su wọn bá rámàlà àwọn ẹlẹ́bọ gan àlè jẹ́ ṣùgbọ́n oúnjẹ tọ́lọ́wọ́n bá ń sọ ń bí yìí òun náà ni dàgbà ẹ̀rìn tí wọ́n bá pa bákan náà láàmúlẹ̀ ìmárì àlè ẹ̀rìn kẹ́tẹ́kẹ́tẹ́ ilé àgbọ̀dọ̀ jẹ́ àdìsá náà sì ló gbélé ìyáde onípe fanáyàdá finnas wọ́n pèpè fáwọn èèyàn pé inna Allah wa rasulahu ọlọ́run bá tòjíṣẹ́ rẹ̀ yẹnìhàyánikom ó ti ṣe é fún yíò à ń lo homin homori àhìlíyà pé kẹtù máa jẹ kẹ́tẹ́kẹ́tẹ́ ilé o fàyín ní ha rígìsòn ẹ̀gbin ni ẹ̀gbin ni ẹ gbọ́dọ̀ jìnà sí i àǹfààní méjì kẹwàá ń bẹ o alìsẹ̀mọ́rù lè wà sí yẹ̀hílò àkìlò dábàá yẹ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó ni a lè jẹun bí ìjìmọ́ ìlè wùlámà gbogbo àwọn àfáà ló gbà yẹn wọlé torí pé àdìsí àfáà wa àbúkọ̀tàdà kan ń bẹ tó ṣe pé wọ́n pa irin kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbó tánibíà Muhammad sallallahu alaihi wa sallam pé alimọ̀ àkọ́mínú ṣe sí nǹkan kẹ́tẹ́kùn bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ànábì wá kí àwọn bá wọn jẹ́ ẹnu ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní qalu ma'ana rijlahu ó kẹfẹ́ rẹ̀ nǹkan fàkọ́dà òṣùlọ̀ àṣàlà ànábì sì gba ẹsẹ̀ rẹ̀ fàákàlà ó sì jẹ́ tó bá jẹ́ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbó ni kò sì ń tó burú bẹ́ẹ̀ bákan náà lahmul khayl ẹran ẹ̀sìn yẹ̀hìlò akèlùkùn ìdájọ́ mú ilé ọlọ́mà ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n sọ pé a lè jẹ́ ẹ̀sìn a lè jẹ́ torí pé jábọ̀ ọmọ Abdullahi wọ́n sọ pé àkálínà zamana khaibaril khaila a jẹ ní àsìkò khaibar ajẹ ẹṣin wàhámùlì wàṣí a sì jẹ kẹtẹkẹtẹ gbó wani hana nabi da salanin himarli ahli anabi muhammad sallallahu alaihi wasallam ó sì ṣe ilé wọ̀ fún wa kẹtẹkẹtẹ ilé wípé a gbọ́dọ̀ o bákan náà lóhùn mọlẹ hayawa náà ti ní mùsítẹrì ṣàwọtò yóò lè jẹ àríhá gbogbo ẹran tó bá jẹ́ ẹranko àbìjà tàbí ẹyẹ èyí tó epo ní èékánná tí máa fi ń tọ ẹranko ẹgbẹ́ rẹ̀ èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ àti sàbílàmù náà báàsì ló gbélé yìí ló gbélé yìí ó ní pé ànábì muhammad sallallahu alayhi ó ní pé náà rasul alayhi wa sallam an kulli dhi na'bin min as-siba ó ń sọ ọlọ́run bá sí ilé wọ̀ pé gbogbo ẹran tó bá ti jẹ́ ẹranko àbìjà àgbọ̀dọ̀ jẹ́ o wa an kulli dhi makhlabin min at-tayyib àti gbogbo ẹyẹ tó bá ti ní èékánná àwòrán jẹ́ àwòrán jẹ́ rárá bó ti wùlẹ̀ ọmọ afáwà àbúzù bẹ́ẹ̀ ó ní pé sàátù jẹ́ àbẹ̀rọ an saman kẹlẹ̀bẹ̀lẹ̀ ọ̀sánnáwọ̀ ó ní pé mo béèrè lọ́wọ́ jábìr nípa owó ajá owó ajá so ó sì ṣàlàyé fún mi pé zajawa nabi salam dalek anabi sí ilé wọ̀ pé èèyàn gbọ́dọ̀ máa gba owó ajá tí wọ́n bá ti gbowó rẹ̀ tí wọ́n bá ti ta á èèyàn gbọ́dọ̀ jẹ́ ní ọmọ olúmọ́nà lọ́ha ìdá àbọ̀mọ̀ ṣe án àbọ̀mọ̀ sàmàdàhù tọ́nà ọba bá sì sin kankan léwọ̀ títà rẹ̀ náà ó ti dèwọ̀ lóhùnmù lè jà láàlá wà albania ẹran tí ń jẹ ẹ̀gbin bóyá ń jẹ ìgbẹ́ ìgbé ọmọ ìdè ènìyàn ń jẹ ẹran tó bá gbóná àwọn ẹran tá a máa ń jẹ ewúrẹ́ adìẹ màálù àkúmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹran tá a máa ń jẹ yìí ní wọ́n ń jẹ̀gbẹ́ ọmọ ẹ̀dẹ́ là ń pè ní gbogbo àwọn ẹran tó bá bá ti máa ń jẹ ẹ̀gbin nínú àwọn ràkúnmí ni màálù ni ni adìẹ ni àtàwọn míì nínú àwọn tòlótòló tá a máa ń jẹ èèwọ̀ ni sọ pé náà àròsọ ọ̀sẹ̀ ń lò ó wà ó ń sọ ọlọ́run bá ti ń jẹ ẹwà ara rẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ mọ́tà yẹ hílò ákìlì jàdàdà ìgbà ọláwà jẹ ẹrin tọ́ba ìpé bá máa ń jẹ ẹ̀gbin gẹ́gẹ́ bí àwọn adìẹ tó sì pé wọ́n máa ń lọ sórí àtẹ̀ tá ìgbé ń fa ìgbẹ́jẹ báyìí à ah, irú adìẹ bẹ́ẹ̀ yóò dà ká so mọ́lẹ̀ odidi ọjọ́ mẹ́ta ó tún ti pa jẹ́ torí pé àfa abúlé náà máa sọ pé káànà ìyá àbísù dẹ̀jẹ̀ àjá àlìjẹ̀dà àdàsàdàsà wọ́n ní pé abúlé náà máa ọjọ́ nìkan tó yẹ pé máa ń so adìẹ tí èpè bá máa ń jẹ ẹ̀gbin ni máa ń so mọ́lẹ̀ kó jẹ ọjọ́ mẹ́ta torí pé ọjọ́ mẹ́ta yẹn yóò ti digest gbogbo àwọn ẹ̀gbin tó wà lára rẹ̀ tó ti jẹ yóò ti pọ̀ dànù yóò ti yà dànù yóò sì jẹ nǹkan míì tí ó ti fi rọ́pò rẹ̀ bákan náà kú ló mọ omero sherry níbi kọtìlẹ̀ yìí gbogbo ohun tí asòfin sọ fún wa pé tẹ́ bá ti rí ẹpá tẹ́ bá ti rí ẹpá tẹ́ bá ti rí ẹpá èèwọ̀ ní ká jẹ o lọ́dọ̀ jùmọ̀ olùkọ́lẹ́mà inú rẹ̀ ni gòrọ́bù wà ehe ekenekee agbụrjee were mfe arọwa ekwute agbụrụjee ere mwazagotụwa ihe ọmali agbụrụ jee e haietu noere jiwa agburụ jee nyonyoni gpale akụrọgbu akaeke ihewo na agbụrụ jee lekelibol aụụ ajadugbulu gị agbụrụ jee ajayi aja agbụrụ jee awụ ajayi hewofụwanijije àyàwó Aisha ó ṣàlàyé pé homsu fàwọn àsìkò yọkùtúnnẹ fìlìhọ́rùn àwọn ẹ̀rẹ̀ pòkì kan bẹ wọ́n ní kúkà máa pa wọ́n ni o nígbà tí a bá wà ní haram bó jẹ́ pé a gbọ́dọ̀ pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá gbẹ̀sọ̀ rámù òun ni ká pa wọ́n àlefa àrọ̀tú ikú tí wọ́n ní á pa àlẹ́ akọ̀rọ̀bù àkéèké wọ́n ní ká pa ọlùgọ́rọ̀ bẹ́ẹ̀ náà ilẹ̀ yẹ kẹ́nẹ́kẹ́nẹ́ wọ́n ká pa ọ̀kẹ́lùbọ́lá kò àti ẹja tó ti ya ẹ̀nà ọ̀nà àpá gbogbo àwọn ẹjẹ ń kẹ́ yìí àgbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ni wàhálà ajá tó ẹ̀nà náà àgbọ̀dọ̀ jẹ́ ìrìn ajá náà àfọwọ́n sádọ̀mọ̀ àbí wà kọ́ sọ pé ọ̀nà kọ́tù lè àníbi pa á láṣẹ pé a bá ti rí ọmọ ilé ká máa pa ni wọ̀sán mọ́ òfowó ó sì pè ní kí fún wa nígbà tó ní apá yìí èèwọ̀ ni ká jẹ́ bákan náà àníbi Eh, abdullahi ibn mas'ud gbà wá ó ní pé kúndà máa nàbí sàálà sálám fi gọ́ọ̀d a wà nínú kòtò kan àtànàbí àmọ̀ sálám wọ̀kọ́ dé ń zìlá ti àléhì wàlú mùsàlá àti àwọn òrùfá wọ́n sì sọ̀kalẹ̀ fún ànàbí àmọ̀ muhammad sàálà àlùsálàm wàlú mùsàlá àti àwọn òrùfá nígbà wọn sọ ayé ìṣúra ìkalẹ̀ fún ànàbí àmọ̀ sàálàm àfa abdullahi ibn mas'ud sọ kharajat alayna idh kharajat alayna hayya báyìí ni ejò kan ṣe jáde sí wa faqal ànábì sọ pé uqtuluha ẹ pa ejò náà o pípa ejò tí ànábì ní pé ká pa ejò yìí bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ti mọ̀ pé gbogbo ohun tó bá ní á pa àgbọ̀dọ̀ jẹ ó ní àwọn apá ejò níta bá ti rí látara bẹ́ẹ̀ èèwọ̀ ní jíjẹ gbogbo ọ̀rẹ́ ejò ìwọ mùsùlùmí tó ń jẹjò òǹjọká òǹjẹ sèbé òǹjẹ mẹnẹmẹnẹ àti gbogbo àwọn ọ̀rẹ́ tí ejò yìí pín sí gbogbo òun tó kún sí pátá a gbọdọ jẹ́ àyàfi èyí tàbá bá nínú omi tó yẹ pé nínú omi ni wọ́n ń gbé ó lè jẹ jíjẹ bákan náà mọ ní ní sọ pé ẹ Gbọdọ pé eléyìí o èyí tá a sọ kẹni pé ẹ ẹ gbọdọ pa o o ní fún wa a bó láti jẹ bí ká tó rí jẹ bá pa náà ni àdìsí abdullahi ibn abbas ògbé wa pé ní àwòṣe ọ̀sálà àǹkọ́tìlẹ̀ arúgbá mílẹ̀ dàwà ànábì sí ilé ọ̀fọ̀ wa ká máa pa nǹkan mẹ́rin kan nínú àwọn ẹran anamulatu àwórèbe àgbọ̀dọ̀ pa bákan náà anahal oyin ọlà pa ya yìí ńgbà a afa abdulrahman bin usman wọ́n ṣàlàyé pé dúkìá ọ̀tọ̀ bíbu ilẹ̀ rasulillah sallallahu alaihi wasallam wọ́n rìn ànábì amúsàlá wọ́n sọ nípa arákùnrin kan tó jẹ́ dókítà lọ́dọ̀ ànábì amúsàlá wípé ó ní pé dàwa á pé oògùn ni ọ̀dúkìá ìwà pé ó mọ̀ nípa oògùn ọ̀dúkìá dọ́fùdà eh, báyìí ni wọ́n ṣe wá ṣàlàyé nípa ọ̀pọ̀lọ́ yaj'alu fihi yìí máa ń fi ọ̀pọ̀lọ sínú oògùn yẹn pẹ̀lú àrùsùn islam ọ̀nkọ́tìlì dìfdà báyìí náà níbi àmúṣà aláṣọdám ló ṣe ṣàlàyé pé àwòrán máa pa ọ̀pọ̀lọ́ akẹ́yìn náà rọ̀ mí níbi àmúṣà aláṣọdám sọ pé ọ̀pọ̀lọ́ ò èèwọ̀ ni àwọn èèyàn ń pè pé àwọn máa fi ń ṣèwòsàn àníbi kí ṣèwòsàn ó kódà àìsàn gbẹ̀ngàn lòun bákan náà kúlù mọ kánà min al-khaba'ith kal-hasharat wa najasat fa akluhu haram gbogbo ohun tó bá jẹmọ́ ìdọ̀tí a gbọ́dọ̀ jẹ o gbogbo ohun tó bá jẹmọ́ ìdọ̀tí gẹ́gẹ́ bí àwọn hasharat igbó èèwọ̀ ní ní jíjẹ sìgá a gbọ́dọ̀ jìnà sí cocaine a gbọ́dọ̀ jìnà sí àti gbogbo nǹkan tó jẹmọ́ ẹ̀gbin ẹlòmíì òórùn gbẹ yóò máa lọ fẹ́ di pé òun bá ta ṣáláńgá nígbà tí ọba di pé ibi tí ọra lò lẹ́gbẹ̀ẹ́ sálángà e, òórùn rẹ̀ ó máa jáde bí èéfín ẹlòmíràn sì lọ gbẹnu bẹ́ẹ̀ tí ó wò pé yóò fún òun lágbára èèwọ̀ ní jíjẹ rẹ̀ àgbọ́dọ̀ jìnà sí èèwọ̀ ní mímu rẹ̀ àgbọ́dọ̀ jìnà sí èèwọ̀ ní fífín símú àgbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn kátìkátì yìí wọ́n wá sí lẹ́tọ̀ fún wa gbogbo ohun tá a wá wí yìí náà tí nira bá dojú àmì tó dojú àmì tá kú tá a sì ohun tá a jẹ ọlọ́run pẹ́ dúpẹ́ fọmọ tó lọ gbẹ́rọ̀ bá agin ọ̀dà hádín fàlà ìsìnmọ̀ àlẹ́ ẹni tí nira bá bá tí ò sọ ní àbáyọmọ́ tó yẹ pé tí ọ̀bẹ ti rí nǹkan jẹ yọ gbàbẹ̀ kú lọ́mọ yìí ká bára ń kọ́ndíṣẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan yìí Islam ṣe lẹ́tọ̀ fún wa fún un tó yẹ pé yọ́kẹ̀ gbé ẹ̀mí wa ró òsùn tó kúrú ń bẹ̀. aliyah jùsù tàdáwí gírímù àrọ̀mà jọ́sẹ̀ tó fún wa gbogbo àwọn kan tí wọ́n á ṣe léèwọ̀ yìí tá lè fi so oògùn tá lè fi so oògùn rárá o kò kó sínú èèwọ̀ o kò kó sínú kọ̀ǹdíṣàn o lórí ọ̀rọ̀ tó lálàáfẹ́ ọ̀dọ̀ àwọn àfáà nípa pé ibi kọ̀ǹdíṣàn lo oògùn rárá o torí pé oògùn lílò gan àwọn àfáà ṣàtúntò lọ́dọ̀ ara wọn wípé sí oògùn ní lílò sọ́rọ̀ ẹ̀yìn ni kára ọ̀bá yá ká lóògùn àbí ìsọ̀rọ̀ ẹ̀yìn kódà ká má bàa lọ jìnà àfáà ṣètò Islam bó ni tẹ ìmìyá wọ́n sọ nínú mọ̀jìmọ́ fàtáwà wọn nípa pé ní ìdí twenty one lójú uefa sixty four pé wọ̀lásù àǹdà musa àlefan àwùjábà tàdáwì èmi ò mọ̀ ìmọ̀ rárá náà tó ti lọ ṣáájú ẹni tó ṣe oògùn léèwọ̀ bá tó ṣe oògùn ní ọ̀rìn ẹ̀yìn pé kéèyàn máa lò àmì mọ̀ yẹ̀dúlá aládàá àlekà àdéṣe ní abbas ọ̀rọ̀ tó jẹ́rìí ọ̀rọ̀ tá à ń sọ yìí òun náà ọ̀rọ̀ àfa abdullahi bin abbas nípa arábìnrin kan dúdú tọ́wọ́ abánibí muhammad sallallahu alayhi wa sallam tó ní pé ìní asra wárápá màmá ń ṣe mí fádéhùn lọ àlè ìgbà níbi sàdúà fún mi sàdúà fún mi àníbi ọmọ sàrásán sọ pé inshit tó bá wù ọ sọ bá ti ṣe sùúrù wàlákàlì jẹnà wàlákàlì jẹnà káàlì jẹnà ọmọ jẹ tiẹ àǹṣí dà áwùtò lọ́ọ̀ha ayò àfíìk tó ètò wù kó lè jẹ́ sàdúà fún kọ́lọ́n bó sì mú ó sìn wá àwọn olùmọ̀ pé wàlà ọ̀ká náà dá fúlùmọ́ rẹ̀ bí wajiban lam yakun li takhayir tọ́wọ́ ikú bá ká àárẹ̀ tí ń ṣèyàn kí bí wọ́n ṣe mú ara yẹn kó wọ́n bá jẹ́ pé ọ̀rẹ́ yẹn ni a gbọ́dọ̀ wá ohun tí ó mú ara yẹn kó ni àlébí òní ní kó sẹ̀sà nínú méjèèjì ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà ọ̀wá àtakò táàrẹ bá ń ṣe yẹn kí wọ́n má lóògùn o ká máa rẹ̀ ní tí ó mú eléyìí tí ó wá òpin hàn á jẹ́ pé wọ́n bá ti jẹ́ bẹ́ẹ̀ ní ìní máa lóògùn wọ́n ń sọ̀rọ̀ nípa pé alibu wà wájib àmìlà ohun abáṣọ alibu wà wájib pé tó o lóògùn sí ohun tí ń ṣe ọ só tóhun tí ẹ bá sọ pé ọlọ́run ọbọ̀ jẹ ọ níyà túmọ̀ rẹ̀ nù àbí tó bá ipò bá sì ṣe sùúrù lórí ohun tí ń ṣe ọ yìí tó fi á jẹ́ pé ó fi mú ó fi padà sí sábàbí kó fún un ǹjẹ́ ó jìyà lórí rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn táwọn afáàmù ṣe fàǹfà láàrin ara wọn bákan náà látara bẹ́ẹ̀ láàyè jésù tàdárí bìlì muharramat èèwọ̀ ni a gbọ́dọ̀ lo gbogbo ohun tó bá jẹ mọ́ wọ́n ṣe léwọ̀ fún wa a gbọ́dọ̀ fi lò ó àfọwọ́ àtọ́rí kọmọ ó ní pé wọ́n bi ànẹ́bí amúsàsá nípa ọtí ànẹ́bí sì ṣe é léwọ̀ fún wọn ó sì kọ̀ pé kí wọ́n máa ṣe ọtí jáde wọ́n á sọ báyìí pé innama asnau halid dawa pípa ah, eh, eh, eh, tọ́ríkì ọmọ jésù wéèdì sọ pé òun máa ń ṣe láti jẹ́ pé káwọn fi ṣe oògùn ni ànẹ́bí amúsàsá sọ pé innahu laysa bi dawa kìí sóògùn walakinnahu dawa kódà àìsàn gẹ̀ẹ́gẹ̀ẹ́ lọtí jẹ́ sọ̀ ń gbọ́ gbogbo ọ̀tọ̀ ọjọ́ lọtí tó ń mutí tó lè má mu tí tí wọ́n náà gbọ́ nípa pé ànábì Muhammad sallallahu alaihi wasallam láyé tí kò ní ilẹ̀ hawa kò ní sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ náà inú huwa illa wahyun yuha ìwọ́n bá fi rán iná ẹ̀mí ọ̀jẹ́ ó jẹ́ra pé ọtí gangan fúnra rẹ̀ àìsàn gan lòún gan o innahu laysa bid-dawa ọtí tẹ̀ ń wò yẹn kìí ṣe oògùn walakinnahu da àìsàn gangan ni bọ́ wà láti fẹ́ ṣe sọ́rọ̀ ànábì látẹ̀lé ní àbọ̀rọ̀ wọ́n tó sọ pé tí wọ́n báyìí ti gbé lóra láàárọ̀ báyìí ààrẹ ó jí pépé ni Hmm. làákàyè rẹ̀ ọ sọ ni àbí pòfẹ́sọ̀ tó ṣe pé wọ́n ní tí ọba tí ì mutí làákàyè rẹ̀ ò tí ì pé ẹ kíyèsí pòfẹ́sọ̀ bẹ́ẹ̀ àlùjẹ̀nu ti ń lò àlùjẹ̀nu ọlọ́tí ni táwùjẹ̀nu yẹn bá ti rọ́tí tó bá ti mu ọtí gbogbo ohun tí ó yẹ kó máa gbé ọyọ́ máa gbé bá níbẹ̀ kọ́ ẹni ara rẹ̀ bá pé tó ní làákàyè tó rí rẹ̀ pé tó jọ́lọ́gbọ́n tó jọ́jọ́gbọ́n tó pé lọ́pọlọ kò ní dédé ọtí láéláé bó ti wù lọ́mọ kọ́lọ́n bọ́ba lè ọlá kọ́lá wàhálà àwọn tí ń mú kọ́lọ́n bá kó jẹ́ wọn lè fi í lẹ̀ àwọn àtàmú ọlọ́dàkùnmá jihadi díẹ̀ o anábì muhammad sallallahu alaihi wasallam afa àbúrò sọ pé náà àròsọ ọ̀sá á ní dàwà àlẹ́kọ̀bí anábì sí ilé wọ̀ ká máa lọ lọ àwọn oògùn tó jẹ́ oògùn tí ó dá oògùn tó yẹ pé ọjọ́ ti lọ lórí ẹ̀ ó ti expire àgbọ́dọ̀ lò ó àgbọ́dọ̀ jìnnà sí i bákan náà afa olóńsọ ọlọ́run àti pé iná hanzala dá ọ̀dàwà ọlọ́run ọba sọ àìsàn àti ìwòsàn rẹ̀ kalẹ̀ àti òògùn rẹ̀ kalẹ̀ ọ̀já àlàlẹ̀ kó lè dá ìdáwà ó sì jẹ́ kí gbogbo àìsàn kọ̀ọ̀kan olóògùn tiẹ̀ ànábì sọ pé fàtàdá wa o ẹ máa lo oògùn o wà látàdá wa o bí haram ṣùgbọ́n ẹ máa lo oògùn èyí tó jẹ mọ́ ti èèwọ̀ o àdéhùn sí làwọn àfáà míì náà tí wọ́n ṣàlàyé nípa pé ọ̀rẹ́ ẹni ká lóògùn àdìsí làwọn lò torí pé wọ́n lẹ́ àníbì sọ pé fàtàdáwà ò ẹ máa lo ogun náà wà pé fàtàdáwà ò ibadallah ẹ̀yẹ ń sọ ọlọ́run bá ẹ máa lo ogun eléyìí làwọn àfáà mi mú táwọn fi ṣàlàyé pé ọ̀rọ̀ ẹ̀yìn ní kálóògùn ṣùgbọ́n àfáà náà sọ pé kì í sọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan yẹn wọ́n lò ìyàn ọ̀rọ̀ arábìnrin tó jẹ́ dúdú tó ni wọ́n sì lo seventy thousand tí wọ́n gbàgbé àdìjẹ́ látàyé tó yẹ pé nínú wọn tí wọ́n ṣàlàyé pé wọ́n èlò oògùn ju gbogbo ẹ̀ lọ nígbà bá tún di ní ọ̀la a máa tẹ̀síwájú níbi ọ̀rọ̀ mìíràn abẹ́lẹ́ òǹkọ́lọ́n bá kójú kájú gbàgbọ́ ilẹ̀ ju bá ti sọ lọ aqulu qawli hadha astaghfirullahi li wa lakum wa lisa'iril muslimina min dhanbin innahu huwal ghafurur rahim